ẹ má ro gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ro yìí ó dẹ̀ ní kí n má ro òun la pe fóònù ẹ̀ títí tí ò gbé yẹn iṣẹ́ òṣìwọ̀ orí pẹ́lẹ̀ ti ṣú ni ọlọ́run ṣàánú mi. ẹ wò ó sùúrù náà lè máa ní èmi náà ti pè tẹ́lẹ̀ ó dẹ̀ kó yé mi pé òun ti dé Ìbàdàn ó ní traffic ló wà lọ́nà ìjẹ́ kóun ti délé kó máa tó dé láìpẹ́. mo ti gbọ́ tiẹ̀ mo ti gbọ́. àdúrà ṣáà ní kẹ́jẹ́ ká máa fi ràn lọ́wọ́ kọ́ lóun jẹ́ kó dé bá wa láyàtọ̀ láàfíà. adé adé láyọ̀ báyìí ló máa bá mi ló máa bá gbogbo wa. Hmm. ó bá tán náà wọ́n lò ó lè jó wọn. ẹ kúlé wa. ṣé ìrìn tó rìn sódà sódà. màmá ẹ má bínú náà ẹ mọ ó yẹ kẹ́ mọ̀ pé ojú mi ti wà ń lé gidi gan ni mo ṣe tó mo tẹkọ̀ létí mo ní máa dé bí ṣé bí mo wá yọ síbẹ̀ yẹn báyẹn nìkan yín wọlé máa pè é ṣé màmá waste kẹjẹ yín náà dẹ́ mọ̀ kẹ́lí tọ́lẹ̀ ni àti ẹ má ra màá tún waste yẹ àìrọ̀ àìrọ̀ àìrọ̀ <laughs> ẹ má bínú. <laughs> ọlọ́run ṣeun òkú àṣeyọrí iṣẹ́ rẹ ló máa fi ṣe ò ní kábàámọ̀ ọlọ́run àwa túbọ̀ wà pẹ̀lú ẹ sórí pé òǹdẹ báyìí kò máa bẹ̀rẹ̀ iṣẹ́ ni kọ́kàn mi balẹ̀ sórí tí n bá ti gbé wàhálà nílùú ibi tó wà yẹn àyà mi á ká sókè báyìí ṣùgbọ́n òun máa sọ wípé kò sí wàhálà ìpínlẹ̀ ìpínlẹ̀ náà dẹ̀ jẹ́ kí wàhálà wà. bẹ́ẹ̀ ni màá ṣé ó yẹ kẹ́yìn tiẹ̀ máa jára pẹ̀lú gbogbo àdúrà tẹ máa ń gbà yẹn ẹ̀rẹ̀ mọ́mọ́ yín yóò jẹ́ nǹkan tó lè yọ gẹ́gẹ́ lọ. síbẹ̀síbẹ̀ náà bíbélì gan ni tá a bá ń gbàdúrà ká máa ṣọ́ra olú ò ní fọlọ́nṣọ́ tó ń fokùn kò pẹ́. ẹ wo màmí ẹja gbẹ́rù wọlé. ó wà á ṣàṣeyọrí ó ti láṣeyọrí ayọ̀ báyìí iṣẹ́ rẹ ló máa fi ṣe ó ní dààmú ó ní sáré kiri kó lórí iṣẹ́ olú àwa pẹ̀lú ẹ̀ ẹ̀ mojú ẹ̀ dùn tí bá ti gbọ́ wàhálà nínú wọn yẹn báyìí ṣé làyà mi máa já. Ah, ẹ mọ ọmọ ẹ ní èmi máa sá wọlé jẹ ẹ. Back in the days, we just for the Every I go You know, he's in, yeah, yeah, yeah, yeah, yeah yani kolesaya kabiti kabiti loraya yeah yeah yeah yeah yeah yeah no no no no no no ìdẹ̀ra òkè àgbà òkò kẹrù the ìdẹ̀ra kan mi nànà nànà mo ní sáfìdẹ̀ra yìí mo láfi lọ. òbí lọ́mọ. ọjọ́ pọ̀ sílẹ̀ yìí. tó ṣàfẹ́ bara bí jẹ. Ah. kí ni wàá lè ṣe báyìí. Ah. ojoojúmọ́ ni tó bá ṣàtìrọ̀ ibẹ̀ ni. fa kìíní sí èyí lọ tó fẹ́ lówó tó bá máa fi ṣe ilé ìbá. ọ̀làdìpọ̀ ìwọ you mo ṣe ń gbàdúrà pé òjò ti ń rọ̀ pé òjò á ti ká ẹ mọ́ gbòòrò. ẹ wo àmì ẹ kúlé abẹ́rẹ́ ipò I'm omi ìfẹ́ dá sára rẹ̀ bó ṣe ń ṣe ní gbogbo ìgbà nìyẹn. kọ́lọ̀ máa ń jẹ́ kí ilé yẹ̀ mọ́ lúwẹ̀ lórí àbí bọ́dá fẹ́ máa ẹ̀wọ̀n màá mi bákan náà ni o. Ah, bákan náà bíi ti bá wò. ẹ wo bàtí mo débẹ̀ gbogbo béèrè tó bí mi ni mo dáhùn ah, mo dẹ̀ wò pé wọ́n á sọ pé ah, ìjọba yìí o kí n padà wá o ṣé wọ́n á sọ fún mi pé kí n fi nọ́mbà mi lẹ̀ o pàwọn máa pè mí tó bá lè ti di ọ̀rọ̀ pé àpè ẹ̀ àpè ẹ̀ ìsìkọ́mì lèmi máa ń rí sí i mo ti lọ rí ẹ̀ tó ṣọ̀rọ̀ mẹ́wàá. wọ́n tún ní kó fi nọ́mbà lẹ̀ ẹ wò lágbára ọlọ́run bó ṣe fi nọ́mbà lẹ́yìn nọ́mbà tiẹ̀ náà dẹ̀ máa pè nọ́mbà ẹ̀ náà máa pè sórí bíyànjú ò bá tí ì débi àṣeyọrí èèyàn máa máa tẹ̀síwájú náà ni ọlọ́run àdẹ̀mú ẹ̀ ṣàṣeyọrí wò ó wàá ṣàṣeyọrí lágbára ọlọ́run iṣẹ́ tó máa ṣe ẹ́ láǹfààní báyìí lọ́lọ́run máa bá mi pèsè fún ẹ. ẹ mọ̀ tẹ́mi fi láìkì yín ni pé ọ̀rọ̀ tútù yín ti pọ̀ jù ẹ máa fọ̀rọ̀ tútù mú mi mọ́lẹ̀ ṣe gbogbo ẹ gbogbo ìgbà ẹ wo màámi ó ti ń sún èmi o. ó ti ń sún mi mú ẹ ẹ̀gún ti ń débi hìn báyìí ó gbọ́dọ̀ yọ ni. àmì ayọ̀ àmì ayọ̀ ó dáa náà ṣé kò yẹ kẹ́yìn tí máa jẹ wọn mọ́ ń dà. máa jẹ tó bá tásìkò. ìtàbí tí mo lọ fún òṣìṣẹ́ bẹ́ẹ̀ lẹ fún mi lówó mọ́tò eh. ṣé ẹ kó rí bẹ́ẹ̀ ni kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. ṣèlú màkè mi lọ́wọ́ mọ̀ fún ẹ ṣèbí kó lè dáa fún ẹ náà ni nígbò bá yá náà ìwọ náà wà tó máa fún mi àdúrà tó máa bá mi gbà ni pé kọ́lọ̀ jẹ́ kẹ́mi mi gùn lásìkò tó bá tó bá ti tó bá ti ṣeé ṣe fún ẹ kémi náà kì í lè jẹ́ ń bẹ̀. Ìgbà yìí. Ìrẹ̀lẹ̀ wa gbọ́dọ̀ eléyìí o. can be the money she goes and a little prayer Oh, ìyá mi nífẹ̀ẹ́ mi. ẹ gbogbo nǹkan tẹ̀ ń ṣe kò dáa rárá ẹ ẹ mu omi pure water ẹ sọ sílẹ̀ ẹ jẹ biscuit ẹ sọ sílẹ̀ gbogbo lálọ́tẹ̀ bá fi gbóúnjẹ wá láti ilé inú school compound lẹ máa sọ sí ṣe rí bí mo ní gbogbo yín lọ ṣàbò wọn tẹ ṣàyí ó dà bẹ́ẹ̀ ṣé mọ̀ọ́tà àwọn tó kúnlẹ̀ ṣe ṣe rí àwọn eléyìí bàtà tí ìyá wọn fowó iyebíye rà fún wọn wọ́n mú wọn sọ ní bọ́ọ̀lù wọn ń gba kiri ẹ wò ìwọ náà wò gbogbo yẹn dọ̀tí gbogbo yẹn dọ̀tí ṣé báàjì skul wà lélẹ̀ gbogbo yẹn rí ẹ wò wọn náà wò bọ́ọ̀tì ṣé bọ́ọ̀ yẹn kó dress lo dress ẹ ẹ má borúkọ iléèwé jẹ ẹ jẹ́ kó máa rí takídùn àwọn obìnrin náà máa dùn ṣé ẹ mọ̀ pé ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ gẹ́gẹ́ bí kí ni o bọ́yẹ ṣe ń borí ooru àrùnwọ̀sí tinú ẹ̀gbin là wá iná ló ń wọṣọ onídàá ẹ bá yẹ kí iná wọrí yín o ẹ gé ìkànnà yín ẹ ṣe gbogbo ẹ ṣe gbogbo pàǹtí tẹ wá ṣàdánì ṣe ti rí ẹ lọ dà sí ibi tá a máa ń dalẹ̀ sí ní skul àbáàní ni a ní ìtẹ̀wé sọ kiri yẹn ibi tá a ń dalẹ̀ sí ní skul ni kẹ lọ dà sí kẹ wá ṣe kiri lẹ́yìn yẹn kẹ mọ wọn kẹ fọ kó mọ tóní tóní tóní kẹ tó lọ jẹun ṣe ti gbọ́ ó yẹ dìde ẹ máa lọ. ilé ìwà àtàrọ̀ káfẹ́ jáde break tó jẹun kẹ́ relax ẹ ti wá kó àwọn oníkan máa ṣàlẹ̀ kí ló dé ẹ ń stress ara jù náà. Ah, ah, ah, báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí sẹ́yìn o mọ̀ pé inú kíláàsì nìkan kọ́ la gbọ́dọ̀ ti máa kọ́ wọn a gbọ́dọ̀ máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ lé mo mọ̀ káwọn òbí wọn kọ́ wọn bọ́ yín kọ́ wọn nulẹ̀ náà àwa náà gbọ́dọ̀ máa ran òbí lọ́wọ́ bóòbí ṣe ń kọ́ wọn làwa náà máa kọ́ wọn báwa náà ṣe ń kọ́ wọn táwọn fún wọn lásàmẹ́tì lọlé làwọn òbí wọn náà máa ràn wọ́n lọ́wọ́ láti jẹ́ kó yé wọn dáadáa àti pé tábà bímọ tiwa ńkọ́ ṣé àsọ pé tó lọ́jọ́ ọmọ ọlọ́mọ ká má kọ́ wọn ní kọ́tẹ́ ká kọ́ wọn ni kò dáa ṣe ti gbọ́ ẹ ti má dé class mo ti ra ní kí ìyá olóúnjẹ kó wá mi gbóúnjẹ síbẹ̀ máa lọ gbóúnjẹ mi so àmọ́ a a ẹ tún wà wọn eléyìí. ẹ jù ẹ gẹ́bà. kọ́lẹ̀ kọ́lẹ̀. ilé wa bọ̀ ló kónú rè mọ mi mo ti káyé rìn inú oòrùn mọ́ náà. ṣùgbọ́n o ti o ti bi ṣáájé o ò sinmi o tún ti kọrí sínú oko tí wàá roko inú oòrùn yìí. mo wò pé kí n sùn díẹ̀ níbọn orí yẹn ti pọ̀ jù mo wá wò pé sẹ́ẹ̀tì máa kàn fi jókòó dànù sílé kí n wá sáré roko ẹ̀wò mo fẹ́ ro bíi kí n ro kanlẹ̀ dán yẹn ẹ̀yin náà wo gbogbo pákí tó wà bẹ́ẹ̀ rí pé wọ́n ti dúró dáadáa wọ́n lè fò dáadáa kò sí kankan ńbẹ̀ mi ì dẹ̀ fẹ́ wá gbin àgbàdo pẹ̀lú ẹ̀sìn débi pé wọ́n máa jọ jà fún nutrient mi ì fẹ́ yẹn mo fò pé kí n gbin àgbàdo síbi. ṣé pé o fẹ́ ro gbogbo bíi báyìí. ah máa kọ́ kí yẹn lára láìpẹ́ yìí. dípò ló àwa pẹ̀lú ẹ̀ ṣó wá rí ìwé tó kà yẹn o ò ní parí ẹ̀ síbi àpàdánù ò ní parí ẹ̀ sí àáfà àdároko o. àmì máa ń mi. ogun ẹ máa búyọ lójú ẹ̀mí mi báyìí ayọ̀ ẹ máa dé. àmì sọ gbogbo tí wọ́n fi ìwé ṣe ní dáadáa ní orúkọ Jésù wàá fi ṣe. àmì yàdúrà àmì ẹ mọ tó ṣe máa jọ mí lójú jù tó máa múnú mi jù ni pé bí wàhálà yín ṣe pọ̀ tó ẹ fẹ́ràn mi jù. Ah. ṣé tẹ bá ti ṣàdúrà fún ṣe ló máa dàbí pé ìyàwó mi ló ń bá mi sọ̀rọ̀ <laughs> àdúrà yín rẹ̀ ti ṣe. tí n bá fẹ́ràn ẹ ta ni mo wá fẹ́ fẹ́ràn ń ta ni kí n máa wá kiri ọkọ mi wàá ṣoríire o. sẹ́ẹ̀rí ẹ ti ń dàgbà díẹ̀díẹ̀ o òrùn yóò dẹ̀ da fara kò ṣe olóyún nìkan náà ní oògùn aago kan ọ̀dà fún o òrùn yóò da fàgbàlagbà sẹ́ẹ̀rí apẹ̀rẹ̀ ṣára filẹ̀ ẹ rí i pé kò sí lùbọ̀ tára mi kò rẹ̀ sí gàrí ẹ wo ẹ wo gbẹgẹ tẹ wo lọkọ eh. gbogbo ẹ lè máa wú ah. kí tó délé tó wà fi sáwọdẹ èlùbọ́ ti pọ̀ lé kàdá ti pọ̀ lé ẹ lè bu fáwọn tẹ́lẹ̀ bù fún náà ṣẹlágbọ̀n yẹn ra filẹ̀

sọ́wọ́ mọ̀ tó ibẹ̀ yẹn wúlò kọ́ lọ́kọ́ pèsè owó ni tọ́lọ́ máa fi pèsè owó máa ṣe wedding kẹsẹ̀kẹsẹ̀. báwo lágbára náà máa lówó ṣóòmù <laughs> ibi tó sùn mí dé ti tó gẹ ó yà padà máa lé mi. <laughs> bọ́ọ̀lù yìí sọ̀rọ̀ báyìí nígbà tá à ń jẹun lọ́dọ̀ ọmọ mi lẹ́ẹ̀kan wà á kéré mo decide láti má mú mi mm. torí mo mọ̀ pé tí má débi máa rí yẹ́sùn tà mú torí àbúrò tẹ̀lé ẹ débi náà jẹ́ kí n wọlé ká mú nàá òun nílé wọlé tó bá yẹ pé mi nìkan mo wà nílé nsìn ìyẹn bẹ́tà. kí ló wá dé. má mi wá around tó bá dé wọlé nsìn mi nífẹ̀ẹ́ kan ló máa aráàzẹ wọ́n má wọlé wá máa lọ sọ́tí gbọ́ màá tún máa yọjú sẹ́ bí àárọ̀ la. so wọn tó ń ṣẹlẹ̀ ń sìn ni pé ṣé wọn ò láìkí máa ra ni àbí kí ni kí ni kí ni kókó kí ni ìdí kí ni reason tó fi sọ pé àwọn ò fẹ́ káfẹ́ rà. mi ṣáà gé lápá náà àbí mi ṣáà rèé ìwọ ò ń ṣe nǹkan tí wọ́n ń wo o kí wàá ní wọ́n lò wọ́n understand mi ṣé o ní nǹkan tó ṣẹlẹ̀ pátápátá èmi ló jẹ́ àdúrà tí mò ń gbà ni pé kí ọlọ́run ọba ọlọ́jọ́ ẹni kó bá mi pèsè iṣẹ́ gidi fún ẹ tó bá ti níṣẹ́ ọkọ mi tó ti ń ka owó ó dá mi lójú pé fúnra mọ́ mi báyìí náà máa fà mí lé ẹ lọ́wọ́ kókó wá dáná mi. Dayomi mm. tí nǹkan tó sọ bá yé mi dáadáa ah, mo sọ pé tí n bá ti lè bẹ̀rẹ̀ iṣẹ́ mm. tí mo ti ń rówó mú wá tí mò ń fún ẹ lókòkò fún mọ́mi tàbí tí mò wá tí mò ń fún mọ́mi lówó No lè gbà kí n no baby ṣùtẹ̀rí eh, eh, jẹ́ ká fi gbogbo yẹn sílẹ̀. Papa, confess me. Do you still love me? Yes, I do. Wọ́n náà mọ̀ pé mo love ẹ náà. Sure? Yes. So tí mọ́mí náà bá ṣe yára pé kò máa fẹ́ mi kò máa fẹ́ mi ó ṣe máa fẹ́ mi. ah máa fẹ́ o. Sure. yes. <laughs> ẹgbẹ́ pọ́ bẹ́yẹ ilé mọ́tò mi kíra ẹ kíra ẹ má kí mi ìwọ ọmọ aláìníràn yìí ọmọ játijàti ọmọ tí ò ní ọ̀rọ̀ gbọ́n ẹ èmi ló mo ti máa ń sọ fún ẹ wípé kò fọmọ mi lọ́rùn sílẹ̀ kí ló porúkọ ẹ ná dípò àbí kí ló porúkọ ẹ ẹ̀ẹ́n igbó ló máa kú sí òkè pẹ́ ló máa sùn ẹ́ orílẹ̀ ọ̀la ń sìn ó wá fẹ́ débi tí àyà síbẹ̀ orí kò lọ́rọ̀ gbọ́ rárá wọ́n ní kó fọ́ ọmọ mi lọ́rùn lẹ̀ abẹ́ láti alẹ́ lápá ni ìwọ ọmọ yìí ni. wo bí pé mo mi fẹ́ mi ṣe mi. alẹ́ ti látọ̀ ọmọ ó ní gílọ̀tọ̀ gílọ̀tọ̀ ọmọ ìbájọ́ ni àbáyọ̀ My God, oh come to my rescue, na na na na na na na. how far gone ọba nìkan méjì wá ìjòyè na which way i go take that na which road i wan pass na na na na na na na na. Hey. I say what I say, look what na na na na. Owó mo wá, ọlá mo wá, ìní mo wá, ẹyẹ mo wá. Wait till sunset. so narrow, my brother, I'll tell you. It's so narrow, it's so difficult. Ẹ wo, ṣe láti ibi tí mo ti ń fi wọ̀nyí bọ̀ yẹn títí dé ibi igi ẹni tó bá ta pélépélé ẹ ṣàbalẹ̀ ni o ẹ wọn balẹ̀ kẹ́ lọ pa àwọn tó kù yín ṣẹ́ nígbà. ẹ tí wọ́n sì ti wà. irú òṣì wo nìyẹn nínú abúlé ìkànnì ọ̀ ń bẹ́ sórí ilẹ̀ onílẹ̀ wọ́n ń gbalẹ̀ onílẹ̀ ẹ wò ẹ sọ fáwọn bọ́ìsì yín tó kù ẹni mo ní kẹ́ máa ṣọ́ gbogbo ìgbà ẹ kẹ̀dẹ̀ make sure pé ẹ ro gbogbo ẹ bó ṣe tó yẹn ẹ yà pé mo ti sẹ́tù yín ẹ má jò. ọ̀làdì púpọ̀ ọ̀làdàpọ̀ ṣàlàfíà ni èlé ńkọ́ kí ni ìwọ wá ṣe nínú oko tó tún má dáadáa ni. sà ẹ mọ̀ pé abúlé náà mo ti kàwé tí mo dàgbà sí so school primary school tó wà lábúlé ni èmi ti ń teach so mi dẹ̀ tí ì ríṣẹ́ mi tó bẹ́tà ní bàá ní kí n máa lọ ṣe bọ̀ tó bá di weekend báyìí máa ń bá wọn pa oko kí n gbin àgbàdo ẹ wo gbó bẹ èmi ni mo ṣe so iṣẹ́ tèmi máa ń ṣe nìyẹn màá dẹ̀ bọ̀ sọ́dọ̀ tèmi náà bóyá Sunday after church so bí mo ṣe máa ń manage ẹ̀rọ rẹ̀ mọ̀ pé ìyá àgbà mi lè dá fi wọ́n lẹ̀ síbi kí ni mò ń wá aṣẹ́ kiri àbí tí n bá ríṣẹ́ tó bẹ́tà náà màá tún sọ pé mo fi wọ́n lẹ̀. ládùúrú gbogbo òwe tó ka yẹn so kóńbí náà ló yí dàgbà sí òun chíìchì lóko òtún roko sorry o. Oh ìyá ń jẹ ọmọ tá a lè kà ọmọ kó ẹwọ bá mú fóònù wa. mo rò pé ara àwọn bọ́ìsì tọ́nà ń bẹ́ sórí ilẹ̀ onílẹ̀ wọ́n ń gbalẹ̀ ni. rárá àwọn bọ́ìsì ẹ burú gan èkó náà ti máa ń wà wá tún wá talẹ̀ yẹn fáwọn ará èkó àwọn ará àbújá wọn wá tà fún ọ táwọn ẹ bá ti wá dé àwa dìjà. ẹ bá mi sọ fún wọn ẹni bí bá ń pàràbà tó ń fàrokò ya kì í ṣe bí ti gíńlá ẹni mo ti dé o gbogbo ará abúlé dẹ̀ ló mọ ilẹ̀ mi bó ṣe tó mo ti fi wọn àwọn bọ́ìsì kẹnikẹ́ni tó bá bà síbẹ̀ ikú ni kì í ṣàrùn. kò sí wàhálà sá èmi ká pẹ̀lú wọn bá yín máa ṣọ́ ibi kò sí wàhálà sá. ṣé o ní fóònù àbọ̀tún ní. ní kékeré kan sá. fún ẹ nọ́mbà mi kó o lè máa pè mí torí iṣẹ́ wà lẹ́kọ̀ọ́ tó dájú gbogbo eléyìí tó ń ṣe ń bí lọ kó ètò nine seven four five six two three four. o pè mí o. a máa pè yín sà. ó ní pè mí ah, iṣẹ́ pọ̀ ń gbòòrò. wà kò sí wàhálà sàkẹ́ sir. dé kí ni kò máa ti pè yín sà. ẹ ṣe kàn sà. the last time. sir. My one yẹn ó ṣe wọn lọ́wọ́ balẹ̀ ìṣọ́lá. ẹ ṣe kàn sà. owó mo wá mọ́lá mo wá ìní mo wá ẹyẹ mo wá wẹ́tí so narrow my brother. fóònù máa gbé kọ̀kẹ́ àbọ̀ bízì ni. ẹyẹ send text mi bóyá wọ́n bízì mo ṣọ̀gbọ́n tó bá ṣàárẹ̀ ni wọ́n á pè mí padà ọ wọ́n má ṣe báyìí náà àwọn olóníkẹ̀kọ̀ àwọn olóyìn kan jọ ah, ṣé lè ti sún mi yàrá. Ah, irú kọ́ rárá àdáwọ̀ lélẹ́yìí ẹ̀yẹ ah! tí mo ti target ó bọ̀ tá a lè yọ igọ̀ tó dà mí láàmú tá a nì. Ah! chief ẹ ká sà irọ́ ni o ṣé ẹ ti bọ́ sí. na na na na. èmi àti ọ̀gá àwọn ọlọ́pàá yẹn àti sílẹ̀ àwọn ó ti péjọ jẹ́ pé bank manager yẹn ló ṣe fi àsọmọ mi ò dẹ̀ bá wí ṣe mọ̀ pé new bank manager ni wọ́n ṣe gbé òun wá ni but ọ̀gá ẹ̀ tó kọ iṣẹ́ tó fi síìtì yẹn sílẹ̀ ó ti jẹ́ òye báyé ṣe ń lọ òun náà ti agree o uh, in fact almost everybody in àti wọn ti jọ ṣe meeting tí o lè sí problem you understand uh, no wala. <laughs> no wahala kò sí wahala ibi tó bá kù sí ìwọ náà ràn mí létí àmọ́ ti di ṣíṣe iṣẹ́ ti wà ní àwa ti ṣiṣẹ́ látọ̀run àwa gbowó láyé ni oh yes <laughs> right okay ẹ mo nálejò máa tún máa bẹ ẹ sọ̀rọ̀ later all right máa pè é later. ẹ pẹ̀lẹ́ sà ẹ ṣe gbọ́dọ̀ sà. jókòó jókòó oh god ah, dàpọ̀ jókòó jókòó jókòó jókòó. thank you very much sir. jókòó máa dà <laughs> yes um, pẹ̀lẹ́. yes sir. báwo ni gbogbo ara abúlé. Ah, wọ́n wà sà wọ́n wà sà mọ sí gan ni kí n máa kí wọn ní kí n kí n gidi gan ni o torí wọn wà lẹ́gbẹ̀ẹ́ mi náà tí mo receive call yín pé ẹni ẹ ti bá mi ríṣẹ́ wọn á ní kí wá tètè máa bọ̀ kí lè mọ irúṣẹ́ yẹn náà kí lè mọ ìgbà tí màá bẹ̀rẹ̀ sà ẹ ṣe gan sà. sí wàhálà mo rí i pé ọ̀làdìpọ̀ ọ̀làdìpọ̀ ló máa ń wọ̀nyàn lẹ́nu òun pé dàpọ̀ lèmi ti máa ń pè ẹ́ látilẹ̀ ṣé o ní mind ìwọ náà ṣàlóyún jẹ́ gbogbo ẹ̀ ọ̀làdàpọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ yes um, mo pè é pé mo ti bá ẹrí iṣẹ́ ní tòótọ́ ọ̀tọ̀pẹ́ ah, ọ̀tẹ́ tí kò gbọ́ sórí iṣẹ́ tí mo bá ẹrí kí n ṣiṣẹ́ tó le o ò gbé pọ́npọ́n o ò rú cement mi ò dẹ̀ pè é láti máa wá drive káàkiri nínú oòrùn here and there but iṣẹ́ tí mo bẹ́ẹ̀ rí owó rẹ̀ ẹ̀wọ̀n rẹ̀ ni o. Hmm. má káyà sókè fọkàn ẹ balẹ̀ tí n bá sọ fún ẹ wípé owó rèé ẹ̀wọ̀n rèé kí n ṣiṣẹ́ olè o àwa kì í ṣiṣẹ́ olè a kì í jalè àmọ́ iṣẹ́ ọpọlọ ni iṣẹ́ tó wá rọrùn jù láyé àti lọ́rùn ni àní kò wá jókòó lọ́fíìsì àní o mú pẹ́ẹ́nì kò máa kọ̀ọ̀kan no bó ṣe wà nísìn tó bá ti ń di ní àárọ̀ la máa mú ẹ lọ sí báǹkì kan á open account kan àbòtí ní account tẹ́lẹ̀. rárá sá. bó bá tiẹ̀ ní tẹ́lẹ̀ àwọ̀ méjèèjì ni nítorí pé a máa open ẹ̀ fún ẹ lórúkọ company kan ni a máa fi ẹ ṣe CEO of that company ìwọ ló máa di aláṣẹ àti olùdarí iléeṣẹ́ náà. now tá a bá ti wá open account yẹn wàá kàn máa rí àwọn owó kan tó máa máa transfer sínú àkáǹtì owó yẹn máa máa wọlé owó yẹn máa máa wọlé. ọ̀ràn jù ó gbọ́dọ̀ jálè o. má ṣojú kòkòrò o má ní o fẹ́ gbé owó olówó o fẹ́ gbé rọ́ o bó bá tiẹ̀ ní o fẹ́ gbé rọ́ kò síbi tọ́wọ́jà ṣàngóòde o òpònú èèyàn ló máa ní bí ògùn bá gbalé tó gbọdọ̀ òun á gboko lọ so ó túmọ̀ sí pé kò síbi tó ń sá lọ tó bá fẹ́ pé owó kan wà káùntì ọ̀fẹ́ sá lọ no òun fi kú ṣeré nìyẹn. ọmọ dáadáa lèmi náà láti lè sá. ẹ gbìyànjú kó jẹ́ ọmọ dáadáa yẹn délé. wọnú àrí pé láti ìgbà tí mo ti gba nọ́mbà ẹ òun pè mí mi ò gbé mo ń stọ́dì ẹ̀ ni mo fi ń wo ìwà ẹ mo dẹ̀ fi ń investigate ẹ dáadáa àmọ́ nígbà tí mo parí investigation mi lórí ẹ ni mo ṣe ìpìlẹ̀ yìí wọ́n jẹ́ kí n mọ̀ wípé ọmọ dáadáa ni ẹ́ wá gbìyànjú láti jẹ́ ọmọ dáadáa yẹn délẹ̀ ibi tí mo lọ ṣe owó ìbá ti wá ń wọ àkáǹtì bóyá after two or three weeks tówó ti ń wọ àkáǹtì wọ́n máa invite ẹ láti EFCC. EFCC. Mm, yes relax fọkàn ẹ balẹ̀ sori tán bá ti invite ẹ àwọn nǹkan tí wọ́n fẹ́ bí ẹ èmi á ti sọ fún ẹ àwa ti tẹ́lẹ̀ kí wọ́n tó débẹ̀ ìwọ kàn ní kó má ṣe kọjá ẹsẹ̀ ta ní o gbé ẹ wà á máa rí nínú ọ̀rọ̀ mi nígbà tí mo ń bá wọn kan sọ̀rọ̀ lórí fóònù gbogbo àwọn tó fẹ́ invite ẹ pátápátá tán lè dẹ́rù bẹ̀ àwa ti tẹ́lẹ̀ bẹ̀ wà máa gbọ́ tá à ń sọ̀rọ̀ bank manager à ń sọ̀rọ̀ ọ̀gá ọlọ́pàá EFCC gbogbo wọn la ti jọ wa sọ̀rọ̀ but tìyẹ ni pé àwọn tí wọn ò mọ̀ ń pa ọdún yẹn wọ́n máa wà láàrin wọn question tó bá ti wá ń bí ẹ tó bá ti lè answer ẹ dáadáa tó bá ti yege tó sọ fún ẹ pé o ti free kó máa lọ twenty million naira ó máa jẹ́ ti ẹnu owó yẹn. Ah, sà ẹjọ́ tó yọ lọ́run sà ṣé kò sí nǹkan kan tẹ́ ẹ lè bá mi ṣe sà wípé kó yẹn kàn wá káǹtì mi bóyá ní twenty ẹ̀yọ́ kẹ́ bá mi fún ẹnìkan bíi five million kí n máa yọjú sí EFCC rárá. ọ̀ oh, no no no no no no no Àbújá ò lórí ọ̀pẹ kò sọgbọ́n wà á fojú bá ọ̀dọ̀ àwọn EFCC ìtorí èmi ṣe sọ fún ẹni pé owó ni dàpọ̀ má trọ́bù bírèèni ẹ ju bó ṣe yẹ lọ ibi tó bá lè là ń bọ́ ọmọkùnrin ó mọ̀ pé ọmọ ọjọ́ nìkan ló ń retí rèé lábọ̀ ògùn tíbi tire òun lọ́mọ kí máa ń retí lọ hmm. dáadáa ó padà fún mi lésì. mo wá mọ́lá mo ibi tó le là ń bọ́ mọ́. ìṣòro ìyá o ẹlẹ́dàá mi kọ̀ ẹlẹ́dàá mi kan tí ò dá ẹ wọlé ẹ ẹ tiẹ̀ wá dúró lọ ká tiẹ̀ wá ní òkè mo gbọ́ nǹkan tí ṣíf sọ èmi àti ṣíf dòwò ṣé kò ní í. gẹ́gẹ́ tèmi yé mi òun mo fi ń ṣọmọ gẹ́gẹ́ tèmi yé mi. ọmọ bá dípọ̀ èmi ló dé. mọ́mí ṣe lọ́ọ́ lé mi kúrò ní sùkúrò nítorí owó ẹ̀sán pẹ̀lú owó rẹ̀ mi owó ẹ̀sáàmù bí mo ti wá bá tíṣà yín pé kán fún mi dòpin ọ̀sẹ̀. mọ́mí ọgbà rárá o ọgbà rárá. ọgbà ah, kí ni wàá ṣe báyìí o ó ti yé mi jẹ́ a lọ bá alájọ mi ọláòní pẹ̀kun iye owó tí n bá dá síbẹ̀ kọ́ fún mi. àbí ẹ wo ìyá ọlá ní pẹ̀kun mo ti ń pẹ́ o mo ti ń inú kẹ wọlé kẹ kó kẹ wọlé kẹ kó omi jáde ńsìn tàbí kẹ mú ọmọ yín jáde kó wá fún mi lówó mi tí mi ò bá gbowó mi mi ò kúrò níbí lónìí ibi báyìí máa wà tó bá gbowó àjọ lọ́wọ́ wa tó ń gbẹ gbẹgbẹ lọ́wọ́ wa owó onírú owó oníyọ̀ owó owó owó ogun wa ṣèbó ìbò fi ra nǹkan sínú ilé ẹjọ́ ń jẹ ìbẹ́jọ́ náà ni ìbẹ́jọ́ náà ni òye àyàfẹ́ wọlé kẹ kó omi jáde tó bá tọ́. ẹ ká ẹ ká ṣé ò sí o. ọlá ò ní pẹ̀kun ni. kí ló ṣe. ìjẹta màá mo ti wọ́lá ní pẹ̀kun tí mi ti rí. ọlá ò ní pẹ̀kun láti jẹta. ẹ wò ó ọlá ò ní pẹ̀kun ó ti kó yín sá lọ owó àjọ tá a dá fún àtọwọ́ ti tèmi ó ti kó sá lọ ọlá ò ní pẹ̀kun ti sá lọ. ọlá ò ní pẹ̀kun gbé owó wa sá lọ ẹ wá jókòó síbẹ̀ náà wọ́lá ò ní pẹ̀kun nínú kẹ́ ẹ wọlé kẹ́ ẹ wá ọlá ò pẹ̀kun wá tàbí kẹ́ ẹ kó owó wa bọ́ọ̀ta tàbí kẹ́ ẹ kí mọ́tò kó pa ní kó sá lọ àṣẹ àṣẹ ẹ wo tó bá yá wọn ní dáúdà ti dé ẹ wo orúkọ mi kò tí bàjẹ́ ẹ wo lẹ́yìn kẹ wọlé kẹ jáde kẹ kó omi fún mi àìjẹ́ bẹ́ẹ̀ ah! nǹkan tí máa bá yín fà agbára yóò máa kọ́. ọlọ́run ní pẹ̀kun èmi ló dé dáúré ṣé ò sí. ẹbí lèrè ẹbí. Ah, ah. ìyá ọlọ́run ní pẹ̀kun. ìyá dípọ̀ ẹ̀rọ ayé mi báyìí èrè nǹkan tí ọlọ́run ní pẹ̀kun fi ojú mi rí láti bí ìjẹta báyìí láti wọ́n ọlọ́run ní pẹ̀kun láti ọlọ́run ní pẹ̀kun. ó gbowó sá lọ síbẹ̀ náà ẹ̀gún ò ní gún ọba lẹ́sẹ̀ káyọ̀ ní ẹsẹ̀ ọmọ ẹrú ìka tó bá sì sẹ̀ báyìí òun lọ bá ń gé ẹ̀yìn èèyàn mi. Ah ẹ jọ ẹ má jẹ́ àánà yẹ ọlọ́run ní pẹ̀kun ẹ jẹ́ a ṣe sùúrù. ẹ wo ọlá yín ló jẹun tí ìbàjẹ́pọ̀ ọlá yín ló jẹ nǹkan tí màá ṣe fún agbára ò ní ka tó bá yá wọn á ní mi dáúdà mo ti dé mò ń fa wàhálà táwọn bá tẹ̀ máa jẹun lówó ṣé èmi dáadáa lọ ẹ̀kan jẹ lówó àmọ́ wá gbọ́ o wo mo fún ẹ lọ́sẹ̀ kan. lẹ́yìn ọ̀sẹ̀ kan mò ń bọ̀ ó bá ń gbówó mi àìjẹ bẹ́ẹ̀ wo gbádùn ọ̀sẹ̀ kan tí dáúdà fún yan ọ̀sẹ̀ kan lèmi náà fún o lẹ́yìn ọ̀sẹ̀ kan èmi akọ̀wé ìpadàbọ̀ mi síbí yóò ní dá o kò ní dá o. bá a ní kí n ṣe pé ṣùgbọ́n àìtí mo ti ṣe yẹn àrò àrò mọ́. Ah. ìpè náà ni ah. ẹ síbẹ̀ ìyá ọlọ́run ní pẹ̀kun bó ló ti á fẹ́ ṣe báyìí èmi pàápàá mo fẹ́ sanwó ẹ̀sáàmù ọmọ mi níléèwé. ìyá àdìpọ̀ gbàǹkalẹ̀ ìmọ̀ bí n ṣe ṣe é. Ah, kó ní tí wàá sanwó ẹ̀sáàmù ọmọ yìí o wo dípò. gbogbo wa mọ́lá mọ́ wá. Dayọ̀ sọ fún mi náà níbo ló ti ń bọ̀. ọ̀dọ̀ dípọ̀ mo ti ń bọ̀ mà. dípọ̀ again ah, gbogbo ìgbà mo ti máa ń sọ fún ẹ nípa ọ̀rọ̀ ọmọdípọ̀ yìí mo ní mi fẹ́ rí ìwà àti ẹ̀pọ̀ mọ́ ọmọdípọ̀ wo ni tó jẹ́ pé kìkì ìwé la rí ìwé ni ṣá kò sówó ṣó tó fẹ́ kó òṣì bá wà nílé yìí tó yẹ pé gbogbo gbogbo owó tá a bá ní ó fẹ́ lọ́ máa dà sórí ọmọdípọ̀ yẹn hmm. ṣó àárẹ̀ o ṣú ara ẹ kọ́ ló ń ṣú ẹ o ó sì jó máa létí lápá báyìí náà. inú ilé yẹn ni kò jẹ́ kí n ti bá ẹ o. nígbà tí màá fẹ́ o nítorí òun ni mo nífẹ̀ẹ́ ó ní máa fẹ́. má jẹ́ kí n gbọ́ dípẹ́ yẹn mọ́ nílé yìí máa létí lápá. ẹ eh, ẹ eh, eh, wọ́n nígbà tí màá fẹ́ o ní máa fẹ́ o kò sí nǹkan kan. <laughs> dára báwo ni. kí ló wá ṣe tójú ẹ̀dùn ọba yìí ṣé ìṣe pé wà á ti mọ́mí títí bẹ̀rẹ̀ jókòó. Ah, mo wà òkè báyìí. Ah, kí ló wá dé ọ̀rọ̀ ṣáà lè títí títí kí á fọbẹ̀ bù mọ̀ pé torí nǹkan tó ń ṣe náà ló ṣe wá bá mi bí so sit down jókòó náà. ok. ló ṣẹlẹ̀ náà àbí mọ́mí títí bẹ̀rẹ̀ wà láwọn ti ẹ̀ ọ́ bìnrin oṣù kọ̀ọ̀kan. rárá torí pé mo ní ọ̀rọ̀ tó wà important pé báyìí sọ mi. àgbẹ̀ bá wà ṣẹlẹ̀. dípò ṣòro kò dáa kí àdé kó fi ìtìjú báyìí kó fi ṣe ọ̀rẹ́ ẹ̀rọ fọ̀ kó má bàa lọ di nǹkan tó máa bí gbogbo ọmọ aráyé nínú. Ah. ìgbà wo ló wá di akọ́mọlédè yorùbá tí òun sọ àwọn yorùbá kàǹkàkàǹkà báyìí ah. oh. èwo ni àdí èrò ẹ̀rọ̀fọ̀ kí ni ẹ wá kọ́ wa báyìí o ìtumọ̀ ẹ̀ ni wípé mo fẹ́ kí relationship tó wà láàrin mi àtẹ kó stop sí bíbá. yes nítorí pé mi ò fẹ́ kọ ọ̀rọ̀ sí àwọn ẹbí mi lẹ́nu gẹ́gẹ́ bí wọn náà ṣe mọ̀ ìyá àti bàbá mi wọn nífẹ̀ẹ́ sí relationship tó wà láàrin mi àtẹ tí wọ́n dẹ̀ fọ́sọ̀rọ̀ mi láti sọ pé mo fẹ́ fẹ́ lágídí mi ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀ sí mi lẹ́yìn ìwọ ọ̀la làwọn so fún díẹ̀ yìí mo ṣetán láti gbọ́ràn sáwọn òbí mi lẹ́nu ìdí ẹ̀ nìyẹn. Okay. dípò gẹ́gẹ́ bí wọn náà ṣe mọ̀ wípé láti ọjọ́ tí mo ti fẹ́ ẹ gbogbo owó tó ná fún mi pátá kò wọ ten thousand naira yes èmi fẹ́ fún ẹ ní ten thousand naira ó ti yẹ kó má máa lọ dàbí pé bóyá gbogbo owó tó ń gbà lọ́wọ́ ẹ̀ mo jí tẹ wá sálọ ẹ díẹ̀ ni bóyá have your money please have your money. Wow. Wow. Oye. Okay. I just take it like that. Mm. Nothing more. Um, sorry. Depo, in case o lè fẹ́ máa sọ fáwọn èèyàn pé mo ti fi ẹ́ sílẹ̀ kó máa rántí sọ fún wọn pé gbogbo owó tó ti ná fún mi lọ́jọ́ ayé ẹ̀ pátá ten thousand naira tó tẹ̀ jẹ́ wípé owó ẹ̀ ò tó bẹ́ẹ̀ àmọ́ èmi o mi ò ṣe abaramu orin rárá. without dá owó yẹn padà ní ten thousand naira nìyẹn it's for you. Ọbánikẹ́ta wọ́n ṣọ́ ohun ìjòyè ní káfágọ̀. Ọbánikẹ́ méjì wá ìjòyè ní kẹta which way I go take it? which road I wan pass? 에이, 에이 어디서 어디서 됐다 음. ẹ move move first move first get inside the car get inside the car. ẹ máa gbọ́ awo Um, gentleman, I don't have anything to say. Don't have anything to say. Get it. Get inside first. Get inside first. Ǹjọ́ Mr. Man, Mr. Man, get inside first. Get inside first. Get inside the car. Are you Get inside. Get inside first. Get inside first. 导演。 tẹ̀lé wọn kẹ́ bí wọn léèrè kí lè àbọ̀rọ̀ máa bí èmi lè kí ni tèmi. àbòmọ̀bí tí ìyá ẹ̀ lọ ni. Ah. kí ni gbogbo wọn tó bá ti kàwé báwọn tó wọn bá ti ríṣẹ́ ṣe àgàgà wọn bá ti wá gbọ́ sí gbòòrò yẹn eh, tó lówó lọ́wọ́ ó bàbá yóò rìn lọ́jà. kí ni bí ẹ sọ̀rọ̀. kí ni tèmi àti wọn máa wọ́ya dípò káàkiri ẹ ṣe ẹjọ́ bọ́ sọ́nà odò kẹ́ wọ́ya dípò lọ. Ah. àbí kí bẹ́ẹ̀ ṣe gbé mi lọ sọ́kùn mi lọ́ máa ṣe ìrànwọ́. kí ni bọ̀dà kí ló kí kí ni bọ̀dà kí ló ṣe kí ló ṣe kí ló ṣe wọ́n ẹ sọ̀rọ̀. Ah! kí ni tó àlàáfíà mọ́mọ́ wọ́n jà ni títí kí ló dé tẹ̀ ṣe bọ́sọ̀nà kẹlọ bí wọ́n léèrè ewo la gbọ́dọ̀ fẹ́ pa mí. a ní kí ló ṣe wọn mo bí yín léèrè kí ló ṣe bọ̀dà dípò. kí ni tó àlàáfíà nípa ah! lórí ẹ̀lẹ́dẹ̀ sí mi mo fi ṣe yín lẹ̀dẹ̀ sí wá sọ̀rọ̀ sí mi tó le mo ní kẹ́ ṣàyà kí ni tó jẹ́ àmà lọ jẹ́ àmà lọ dípò àbí kí náà ń porúkọ ẹ náà. a ti ń tọ́ṣọ ẹ látàárọ̀ kó o lè jẹ́wọ́ níbo lo ti rí two hundred million naira o kọ̀ o jẹ́wọ́ o sọ̀rọ̀ èmi ni mo lè arrange fáwọn boys mi tán máa release ẹ tán máa fi ẹlẹ́kùnrin náà àjàrò àtòwà yìí jẹ́wọ́ fún mi. ẹ wò ó ń dùn mí náà pé ẹ believe me mo sọ òótọ́ ọ̀rọ̀ fún yín látàárọ̀ sà sà tó bá mú abẹ̀bẹ̀ tó tó sókè nígbà gbà tó bá balẹ̀ bá ibẹ̀ pẹlẹbẹ náà ìtọ́jú ọ̀nà ẹ̀kan lúlẹ̀ ẹ̀kan fẹ́ sí mẹ́lẹ̀sì ni ọlọ́run ọba bẹ́ẹ̀ bá pa mí kọ́ ẹ̀kan wéṣẹ̀ ẹ ṣàgbọ́n wọn tí mò ń sọ ẹ kàn lù mí láti jẹ àjẹ fẹ́ pa mí ní kọ́ mò ń sọ lọ ní pé ẹ ṣáà kí mi rí ṣìfọlá Ọdẹpẹkun tí n bá ti rí ṣìfọlá Ọdẹpẹkun ẹ kí mi àti wọn fojú kojú báyìí kàn wá sọ fún mi pé àwọn ọmọ mi tó bá sọ pé àwọn ọmọ mi nǹkan tó bá ti wù yẹn ṣe fún mi ẹ jọ ẹ bá mi pè wọn wá àbí mi ṣáà sọ pé mi mi ṣáà lè mọ kí ni mi ìmọ̀ mi sọmọdé ẹ jọ. o ò fún mi for the last time mo ń bèrè lọ́wọ́ ẹ̀ nísìnyí níbo ló ti rí two hundred million naira. ẹ lọ ẹ wò ok ok ẹ mọ ohun tó ṣẹlẹ̀ ẹ kì í sọ tọrọ fún yín kì í sọ tọrọ fún yín kì í sọ tọrọ ibi tí mo ti rí fún yín kankan kankan òun ni wípé ẹ jù gbogbo ọ̀nà bàbá àtẹ̀bàdé mi ìbẹ̀rẹ̀ kí bẹ́ẹ̀ ṣì fọ́lá olùpẹ̀ tí má ti rí wọn gbogbo bí gbogbo ẹ̀ ṣe rìn ẹ mọ̀ ẹ mọ̀ mo sọ fún yìí mi ò lè parọ́ fún yìí bí sàṣọmọdé. Officer! Yes, sir! Torture him terribly. Yes, sir! Kò ní ọ̀rẹ́jẹ̀ wọ̀ ní ọjà kí ọ̀rẹ́jẹ̀ wọ̀. Kí ló pera kí ló porúkọ rẹ̀? Dípọ̀ ló pera ẹ̀ fún mi, àbí Dípọ̀ kan ló pera ẹ̀ chief ẹ máa dà wọn ló ń jà rẹ mo ti fọwọ́ tẹ bá dé gbogbo ẹ máa níyànjú sá wọn ti fẹ́ pa mí gan síbi dúrẹ́mù ní dọ̀dọ̀dọ̀ tẹ bá ti wá dé báyìí gbogbo àníyànjú ẹ kọ́ bí ènìyàn máa lọ. ṣọ́tọ̀ ibo lèmi àjẹ́ ti pàdé wọ́n sọ fún mi náà wọ́n lẹ́nu kan ní tọ́ọ̀gì kan lóun mọ̀ mi àbí wúlígáns kan wọ́n ló lóun mọ̀ mi mo nírọ́ ni mo dẹ̀ tún débi ojú ń parọ́ mọ́ mi lójú ara mi what for kí ni mo gbé ń gbà ẹ́ torí kí ni ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ ẹ́ ọ̀làdàpọ̀ ọ̀làdàpọ̀ sà chief ọ̀làdìpọ̀ ọ̀làdàpọ̀ bẹ́ẹ̀ máa ń pè mí ní ẹ̀sà látàbúlé sà látàbúlé tẹ́ ni pé gbogbo tó bá máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ máa ń pè mí quiet. chief ẹjọ tó lọ lọkùn fọlọ ọba rẹ. ẹjọ ẹjọ ẹjọ. mo rí nǹkan lára ọmọkùnrin ṣe kì í ṣe gbogbo èèyàn tó bá ṣẹ̀ ló ṣẹ̀ o ó ṣeé ṣe kókó lè máa bá lómi jà àrùn ọpọlọ ń dààmú ẹlòmíì ṣe àrùn ọpọlọ tẹ́ ń wò yìí ọ̀nà pọ̀nà ló máa ń gbà wọ ìgbésí ayé ẹ̀dá ẹlòmíì kì í ṣogun ìdílé kì í ṣe pé wọ́n sàsí àmọ́ bí ẹ̀jẹ̀ bá ti lè ta síyàn lọ́pọlọ ìwékùwé lolúwa ẹ̀ máa wí ẹ̀ tètè gbé lọ sí psychiatry. irú sáà ti bí òwe mo ti wọ́n àwọn ọmọ ṣáàtọ̀ ti bẹ̀ níjà. ẹ̀wọ̀n rí ẹjọ́ ọlọ́run bá fún mi láti ìgbà mọ́ tí ń sá ẹ̀. ọ́fíìsà sà. ọ̀yá bá ń bí sá. Ah, chief ẹjọ́ ọlọ́run mú jáde go. ẹ má jò oge jẹ o eyín wèrè burú lára ẹ má jò oge jẹ eyín wèrè iṣẹ́ rírú àwọn eléyìí ọlọ́pàá mẹ́ta wọ́n á ti chain ẹ̀ lọ́wọ́ chain ẹ̀ lẹ́sẹ̀ kó tó máa mú lọ. nígbà wo ló ti di àgbèrè. ọ̀rọ̀ mi má lọ dàbí sùé. Mu, rípo pa tó mú àgbẹ̀ di ọ̀rẹ́ ajá ọdẹ ajaba pẹ̀ràn délé tán <laughs> àbí àárí so jáde ta ló ń jẹun tájá ń jù àbí ẹ̀rí nǹkan tó fi sọ̀rọ̀ ìfájá tó pẹ̀ràn o. Hmm. ọba ní ká ní ká fagàn ọba méjì wá ìjòyè ní ká dá padà Thank you, sir. What's your name? <laughs> My name is um, Oladipo. Oladapo. Oladipo. What do you do? Mm. Ah. I'm into exporting and importing of goods. And uh, I'm a businessman. <laughs> and also a building contractor. What exactly do you import? Oh. Ah. Um, like, <laughs> ṣé rí àkọ́kọ́ àti kò yẹn sá I'm into um, importing of uh, generators gbogbo àwọn rechargeables tẹ́ ẹ rí yẹn <laughs> ọwọ́ mi náà ni sá ṣé rí àkọ́kọ́ tẹ́mi wá at least um, export ni gbogbo àwọn kòkó wá ń bí sá nínú máa ń kó fún wọn kọ lu àwọn rọ́bà ẹ̀mọ̀ àwọn rọ́bà tó wà ń ṣe àwọn rọ́bà ṣe tó ń ṣe kí ni máa kó fún wọn síkọ́sù. <laughs> tí máa lọ sọ̀rọ̀ jù wọn pé owó wà lọ́wọ́ bẹ́ẹ̀ tí wọ́n lọ jólì náà ni ó lè bí tèmi náà ni mò ń bá sọ̀rọ̀ <laughs> ó léwu pé ojú rẹ̀ wọn lọ kó níbi kan wọn fẹ́ pàdánù. Hmm, báyìí bá ṣe bẹ́ẹ̀ jẹ́ wá káwọ́ pé òkè ọ̀kan là mú bá sọ̀rọ̀ bí ọmọ tó wá láti Ìbàdàn kájọ bá àsòtọ̀ ọ̀rọ̀ kankan kí lè ká mọ bóyá ń lọ. ẹ pẹ̀lẹ́. ẹ pẹ̀lẹ́ sà. kí lorúkọ yín. orúkọ mi ni Ọládípọ̀ Ọládàpọ̀ Ọládẹ́yìnbé. kí ni qualifications yín. Oh. <laughs> um, I have my BSc in Accounting uh, from Olabisi Onabanjo University. And, and I have my master's in OAU Obafemi Awolowo University. <laughs> about um, MD ṣe ṣọ́ pé gbogbo àwọn nǹkan tẹ́ sọ yìí àti èyí tó wà nínú ìwé lọ́wọ́ mi ṣe ṣọ́ pé gbogbo ẹ̀ ló jẹ́ òótọ́. about officer wọn mọ iye ọjọ́ orí mi àwọn mélòó ni mo fẹ́ sọ ni wọ́n máa pa ọ́ tó bá tún wá jẹ́ pé irọ́ ni mo tún wá ń pa ṣe bí dọ́kúmẹ̀ntì yẹn lọ́wọ́ yín ẹ náà rí i pé ó bá gbogbo nǹkan tí à ń sọ ń yìí. Hmm kódà ọjọ́ wo gangan ni award contract yẹn. January twenty three of this year. ọdún yìí. Rajo. Sir. Do you have anything for him? Uh, actually, sir, for how long have you been dealing with this man? Is this your first time or? ẹ ti jọ ń daṣẹ́ pọ̀ tipẹ́. ẹ̀wá um, sà a lè sọ wípé first time lílé àjèlè má sọ bẹ́ẹ̀ reason mi ni wípé kì í ṣe eléyìí lákọ̀ọ́kọ́ iṣẹ́ tí wọ́n bá wa ṣe gbogbo iṣẹ́ tó dẹ̀ máa ń bá wa ṣe ló máa ń ṣe dáadáa ṣùgbọ́n eléyìí òun ni iṣẹ́ àkọ́kọ́ tí owó ẹ̀ pọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Are you sure? Sir. Okay. I think uh, Wednesday taba kanlẹ̀kùn yín ẹ lè gbà wá lálejò. Why not? Well, thank you for your cooperation. That's nice. And nothing. Thank you. Uh, two person. Thank you, sir. Oh. <sighs> Oh my dídákẹ́ ìkọlù solution sọ̀rọ̀ tó délé yìí àbí bàbá kan ní adákẹ́ láti ní lọ́la kò rọrùn tó wà nílẹ̀ yìí ẹjọ́ ẹjẹ́ àrònú solution ló yẹ ká wá sọ̀rọ̀ yìí ẹjẹ́ àrònú báwo ni ìpẹ́ ìkòrò ṣe ní sọ apẹja wa di àkọlẹ̀bò báwo la ṣe fẹ́ ṣe é tí èèyàn méjì fi fẹ́ rìn ní mẹ́ta mẹ́ta ọ̀nà tí a fẹ́ gbé gbà tí òkúta sintẹ́sẹ̀ òfin ní yọ ta táṣìírí gbogbo ohun tá a ṣe òfin ní tú òun lèmi rò pé ó yẹ ká sọ kì í ṣe bá ṣe dorí kodò bí àdán yìí. in fact nǹkan tó ń bà mí lẹ́rù gan-an tó ń fún mi ní headache òun ni pé ṣẹ́rí pípé wàhálà yìí ọrùn mi gan-an ló wájú kò sí mọ́ fẹ́ẹ́ porí ajẹ́láyé yìí tí wọ́n ní poró òrìbóró èyí tá a fi lupa because kò sí mọ́ fẹ́ẹ́ tẹ̀sí owó yìí the bank tí ò ní compact manager ìyẹn nìkan tó ń bà mí lẹ́rù ẹ dápẹ́ má wò mí ràn. kì hmm. í tiẹ̀ da IG iṣẹ́ send signals sí ọ́fíìsì mi nísìn wọ́n ti ń send ẹ̀ mò ń ṣe bí ẹni pé mi ò mi ò rí bọ̀ nígbà tí mo wá rí ní àná tí mo rí bó ṣe rí wọn náà fẹ́ máa gbọ́ information lórí kéèsì bí àkáǹtì yìí ṣe bẹ̀rẹ̀ wọ́n fẹ́ máa gbọ́ everyday information about this thing. yọ́ọ̀ ó tán àṣírí tú. àbí báwo ni agbófinró òsè ní wàá lùfẹ́ báyìí. oh god. my chief àti ọ̀nà àbáyọ. mi gbọ́. bẹ́ẹ̀ ni sà. ẹ ti ṣe kí ni. àti ọ̀nà àbáyọ sà. ẹ ti rọ́nù àbáyọ. bẹ́ẹ̀ ni sà. ọ̀nà àbáyọ. bẹ́ẹ̀ ah, ni inú mi á five million mo wé àbí fifty million oh god kí ni gbogbo rọ́bìṣì lè nà agreement wa ni pé twenty million naira five million lè lè nà hey oh god kí ló fi pín gbogbo rọ́bìṣì ló máa ń ṣàwọn ah, oh god láwọn ah, tí ṣe ṣe yìí wọ́n ti bẹ̀rẹ̀ o wọ́n tá àwọn ọmọ náà ń ṣe yìí o. Hmm. ẹjọ́ sà kò yé mi èló lẹ sẹ́ǹsì mi sà. <laughs> èló ni wọ́n á láti wọ̀. èló lèmi rí àmì ok five million mo rí sà. dípọ̀ ṣé five million naira yẹn ò tó ẹ. kò tó mi kò tó mi honestly kò tó mi ah, ah, ọmọlúwàbí náà kí ni kò tẹ́ bá mi sọ ẹ̀mí ò láì gbogbo rọ́bìsì náà. ¿Aló? Allô un àwọn chief máa dáwọ́ yẹn padà ṣáà ni wọ́n máa dá padà àà ah, ah, bàtí mi ṣọ́ọ̀dẹ̀ ah. twenty thousand naira twenty thousand naira. kó fagi mi tún wá bẹ̀ dúró. ìfín ni wà tó máa di máa gbolo ajáde ṣí fọlá ò ní pẹ́ ìtọ́ká nírò mọ́lẹ̀ o ó di dandan kó orí já ọká ẹni tó bá fi ojú àgbàrá wo kú dẹ̀ tì ẹ bọra gbogbo àbọ̀ lásán. mọ̀ wípé ajá ti bá wọlé tiẹ̀ kù. You are so wonderful. Thank you very much. You are a wonderful man. Thank you, sir. Congratulations. Thank you, sir. Okori. <laughs> Joko. Yes, sir. <laughs> so o talent to tó báyìí o de fẹ́ bẹ́rì ẹ̀ mọ́ abúlé ń bẹ̀ o kàn waste talent ẹ̀ lábúlé ní village ń bẹ̀ yẹn ṣá n bá wa wá kí n rescue out of that village ṣé gbogbo ọpọlọ yìí náà abúlé ń bẹ̀ náà ló máa Si? lẹ́ǹkan sí mo kí ẹ kú oríire. ẹ ṣe sá ẹ ṣe sá ẹ̀yin ló yẹ kí n kí jù sá torí ẹni tó bá múyàn dòdò tó kọ bọ́n ṣe ń pa ẹja. àti pé orúkọ tí mo ṣe sá torí mo sínú ẹ náà ṣàmọ̀ bí gbogbo ẹ ṣe rí gbàdúrà àwọn náà ló tún ràn mí lọ́wọ́. gbogbo ẹ ti dẹ̀rọ̀ ládé púpọ̀ ti dẹ̀rọ̀ ìyẹn ti dohun ìgbàgbé iṣẹ́ àtòṣe ó ti kúrò lọ́rọ̀ ẹ wò ó ti wẹ̀gbẹ́ olóríire o ti bó lórí pé o ti rìn o ti bóde pàdé kí ló ń jó o máa máa náwó wọnú a máa fọ́nwó bí ẹlẹ́dà láti sìn lọ báyìí ni ẹni tó bá lè ṣàánú fún kó máa ṣàánú mọ̀mísí ẹ̀ ọ máa jẹ ayé títí ni and àdéhùn tí mo bá ẹ ṣe kò ní yẹ. àdéhùn náà ni sà. <laughs> ṣé o rántí pé mo sọ fún ẹ pé ká jẹ́ pé o lọ fail ni ká jẹ́ pé o fail question tí wọ́n ń bi ẹ ni ọ sọ̀rọ̀ ibi ṣe ń bá ẹ yọ yìí bẹ́ẹ̀ náà ni màmá bẹ́ẹ̀ dárò ọ̀rọ̀ tiwa nìyẹn àwí kò kò lójú ọlọ́rọ̀ bàbá sọ kí ni ọlọ́rọ̀ fẹ́ ṣe kò sí tó fẹ́ ṣe ìyẹn ni mo ṣe ń kí ẹ kú oríire pípé ọlọ́run ṣe ò free test wọn àwa rí i pé ó kọ́ celebration of course àwọn èèyàn mi ti ń dúró dè wá ní club wọn fẹ́ bẹ́ẹ̀ celebrate mọ́sọ̀ tàbá ti dé club ràn mí létí máa introduce ẹ sáwọn kankan má gbàgbé. My God, oh come to my rescue, na na na na na na na. Martin. Ah. Uh-uh. Oh. Martin. Martin. Martin. Martin. How are you? Martin. Ọ̀gá wàlàpàtà. Àwọn èèyàn mi ní relax ọ̀gbẹ́. Ah, mo ṣáà rí pé ẹ̀rù bá dà. Ó máa ń bí níbi ṣọwá ọ̀gá. Eh, yes. Um, chief, chief. Eh, yes, um, ẹ pẹ́ díẹ̀. Ah, Àwa ti dé bí ń sin ó ti lọ síbi wọn náà. ẹ káàkú sọ pé nǹkan orin pàdé lọ́nà. òun ló jẹ́ ẹ̀pẹ́. <laughs> anyway kẹlẹ̀ pẹ́ láyé náà ni kò sí wàhálà. Um, kí ló ṣe é tí ọkàn ẹ lọ sókè báyìí relax fọkàn ẹ balẹ̀ um, ṣòro ti pé ká tó kúrò nílé mo sọ fún ẹ wípé máa introduce ẹ sí àwọn èèyàn kan tó ò tí ì mọ̀ rí sórí ìrò tó ń jó lórí omi onílù tó ń lù fún tí mo ní ó wà nísàlẹ̀ odò àwọn lórí yìí yes ní apá àlàáfíà mi ẹni tó ń wò yìí managing director company tí ó ń transfer owó sí company tiẹ̀ tàbí ẹ ṣe sí EO nìyẹn àwọn managing director lè ṣe yẹn ṣé ti yẹ now second man tó jókòó ń bí yìí àwọn ni bank manager excellence bank plc àwọn ni wọ́n ń darí bank tí wọ́n ń transfer owó sí lọ́dọ̀ ẹ̀ ṣètìlì bẹ́ẹ̀. next man to him. àwọn ni dpo tí wọ́n ní kó máa investigate owó tó sọnù ṣètìlì ràn báyìí so táwọn bá investigate tán olórí oko káfàtà. báyìí ṣe yìí àwọn ọ̀gá EFCC tí wọ́n máa interrogate ẹ̀ nìyẹn. Ah, sáà mo ti ẹ̀ ti ráwọn rí dáadáa wọ́n pẹ̀lú àwọn tó wà tèbú tí wọ́n mú question fún ọ. ṣé o ti wá rí i pé gbogbo ẹ̀ ti pé nísìn. Ah, sá nítorí next time sá ẹ jẹ́ kí n máa gbọ́dọ̀ wọn so àwọn questions tó bí mi ẹ̀ máa ti mú dáadáa sá <laughs> kó máa gbélé àwọn EFCC for what ó ní ìdí ẹ̀ fọkàn ẹ̀ balẹ̀ kò séwu mo ti sọ fún ẹ wípé owó ìkànlá ni kò wá gbà ó ní láti ṣe wàhálà ṣé o ti rí pé gbogbo ẹ ti yí sí ó ti di rọrùn and of course um, o mọ̀ pé di àmì àtijọ́ wà látẹ̀kàn olólùfẹ́ mi pàtàkì nìyẹn àtijọ́ ń sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ okay. Um, Charles, yes. àyà tèmi ń já bákan bákan sáà ṣe rí ọmọkùnrin tí ẹ ṣẹ̀ṣẹ̀ mú dé yìí tí ẹ wá ń sọ gbogbo orú ọ̀rọ̀ báyìí lójú ẹ̀ ṣé ẹ rò pé ewu wa ń bẹ̀ sàn ní ọ̀gbìn mi. kò bẹ́ẹ̀ wúdé èmi náà mọ̀ tó bá jẹ́ni tí mi ò mọ̀ ni mi ò ní sọ̀rọ̀ ẹ̀ àmọ́ ọmọ tí mo mọ̀ láti kékeré sórí ojú wa náà ṣe bí ojú wa náà ṣe wò dàgbà mo mọ ohun tó lè ṣe mo mọ ohun tí ò lè ṣe mo trust ẹ kò bẹ́ẹ̀ wúdé. well if that should be the case mo rò pé it calls for celebration Yes, of course, celebration. Of course, celebration. Congratulations. Uh, manager. My degree. Chief, chief. mo dúpẹ́ ọlẹ́ pàpà di púpọ̀. àbí. adé máa di púpọ̀ síwájú sí i orí ilẹ̀kùn ayọ̀ ẹ ti ṣí ilẹ̀kùn ayọ̀ ẹ ti ṣí kó máa ṣe rere nìṣó ni ilé ọkọ mi. ọlá àwọn àdúrà tẹ́yìn náà máa ń gbà fún wa ni eh, a lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ ah, mami mo mú nǹkan wá fún yín o ìyàwó yìí ìyàwó sí mo ṣe òkú tọ́jú mi mo tó wù mí lọ fún wálé. gbogbo bẹ́ẹ̀ máa ń ṣe fún tẹ máa ń ṣàdúrà fún òun náà máa ń ṣe tó yẹ mo wò pé ah, èèyàn bí ìyá mi ni kí n kú fẹ́. ilẹ̀ ọkọ mi rẹ̀ tó wù ẹ̀ ẹ̀rẹ́ ìjọba jọ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. màámi ṣe rí ilé àgbélì tí ọlọ́run ṣe fún mi rè ìkọ́nù mẹ́rin tọ́lọ́run ṣe ìdílé ló wá kéré jù o. ìwọ ló ni mọ́tò yìí. bẹ́ẹ̀ ayọ̀dún ti dé ayọ̀dún ti dé ọlọ́run ó ṣe wọ́n olúwa ó ṣe wọ́n olúwa ó ṣe wọ́n wọ́n lágbára ọlọ́run ojú tó ògùn ẹ̀jẹ̀ kò ní í. nǹkan tó wá ṣẹlẹ̀ lọ́rùn ni pé mo yẹ wá wá ibi ìlú pa mi lọ gúre lèmi fẹ́ o. àti láfù. bẹ́ẹ̀ báyọ̀ ọ bàjẹ́ o. Mama, now do I need you, my mama? You too much, oh my mother. So tomorrow, to Padano, Mama, màá lè bá yín rà bọ̀. àpòyàn dẹ̀ nígbẹ́ lágbọ́rọ̀ ọlọ́run àpò ṣàṣàmùrà kí n gbẹ àpòyàn nígbẹ́ lágbọ́rọ̀ ọlọ́run. àmì jàre wo ẹrọ pẹ́ dú sẹ́yìn ò mọ̀ pé ẹni tí ọba nípa láti ràn lọ́wọ́ fún ó náà lẹ́ni kejì ẹ̀ tí wọn bá ti ṣe fún gan kò dayọ̀ jẹ̀bi. àìmọye àwọn tó ti lọ lábà wá yìí. ìtàn tiẹ̀ rántí ilé ká tó máa sọ pé àwa yìí bọ̀dá ẹ tiẹ̀ ṣeun gan ni ọlọ́run máa bùkún yín àpò ò ní gbẹ nítorí pé ẹni tá a rò pé kò lè pàgọ́ ó ṣe bẹ́ẹ̀ ó kọ́lé alárùú òkè òkè báyìí lọ́wọ́ ni a máa lọ lágbára ilé. àmì o wẹ́ sórí àwọn yẹn ṣe sọ fún ẹ sórí àwọn tí wọ́n gbàgbé lé ẹni tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́ ni wọ́n sì ń bọ̀ ọ̀hán tèmi ò rí bẹ́ẹ̀ kò sí wàhálà ṣe ti gbọ́. àmọ̀dá ah, mi ẹ ṣe ìwọ̀n. Ah, ah, báwo mo rò pé ó ní máa ṣe wáyé kẹ lọ́dún yìí bẹ́ẹ̀ni rẹ dáhùn yẹn ok kò sí wàhálà owó yẹn máa fún ẹ kò sí wàhálà. ṣe thank you sir. Eh, ẹ ó máa ṣe ẹ̀kọ́ fún mi ṣúra àwọn ọ̀rẹ́ tó bá mọ̀wé ni èmi waste owó tèmi o bàbá mi wà ọ̀rẹ́ bíi mẹ́wàá tó bá mọ̀wé mo fẹ́ sanwó wọn náà. àwọn ọ̀rẹ́ mi ah, ẹ ṣe. Eh, ẹ lè wàhálà. ẹ ṣe gan-an ni so ẹ bá mi kí mọ́mí àti dáàdì. ẹ má wọrí sá ẹ ṣe gan ni sá ọlọ́wọ́ aṣọ yín dé kó ọlọ́wọ́ aṣọ yín o ẹ má jẹ́ ìbọn wa. ẹ ṣe sá. fine boy rí o. <laughs> ẹ má jẹ́ ìbọn wa. ẹ má jẹ́ ìbọn wa. ọmọ yẹn kó tí o dá àti wájú ọ̀sẹ̀ tó kó tí o dá. fine boy. àwọn ah, ọmọ yàn. <laughs> o ma ye. ṣé o ma jẹlu bọ. wa. Eh, wá wá wá ah, kí ló tún wà bẹ́ẹ̀ eh. kí bẹ́ẹ̀ wà wọn kọ́ lọ́ fi dàpọ̀ mú. Eh, o fẹ́ fún èmi lówó. ẹ gbà náà kí ló wà jọ ìrí torí ni ṣé mo jẹ́ ń tọ́lẹ̀ báyẹn náà nínú owó yìí. ọ kí ló dé. owó tó jẹ́ pé owó tó ń yẹru kuru lálálá owó gbóná owó ẹ̀jẹ̀ owó tó jẹ́ wípé o pa àwọn ọmọ lẹ́kún ni kó tó di pé o kówó yẹn jọ owó tó yẹ pé téèyàn bá lójú inú ẹni tó bá lójú inú tó bá ti ń wo owó yìí lọ́wọ́ ẹ ó rí tó ń yọ eruku eruku láti inú gbà eruku láti inú kòkò eruku láti ọ̀dọ̀ àwọn òrìṣà mẹ́rìndínlógún tó jẹ́ pé nígbà tó máa sọ̀kalẹ̀ látòdì ọ̀run wáyé ó tẹ́rì bọ̀ owó tó jẹ́ pé owó ìdúró owó ẹ̀jẹ̀ ni owó kówó ni owó òṣì ni owó àrùn ni èèyàn tó bá bẹ nọ́mbẹ̀ bó ṣe ń wò yẹn owó yẹn tó bá ti di lóde ọ̀run tó fẹ́ jẹ̀yà yẹn tòun máa bẹ jẹ́nu yà ẹ̀ wọ́n àtúbọ̀tán ẹ̀ rèé ẹ̀ ń bẹ́ wù ú. ṣá máa wù tiẹ̀ máa wù tiẹ̀. dádì kí ló ṣe yín ẹ̀ ń bẹ́ wù náà ó ní kí ẹ má bẹ́ wù kí ló ṣẹlẹ̀ dádì kí ló ṣẹlẹ̀ kí ló tẹ̀ ṣe ń bọ́ ṣòkòtò. mo fẹ́ lọ ra mo fẹ́ lọ ra wo ẹṣin. dádì dádì dádì. gbóhùn ẹsẹ̀ o ta ló ń wọlé bọ̀ arábìnrin àbárakùnrin ẹjọ́ ta ló ń wọlé bọ̀ ẹnì òun ò jẹ́ ẹjọ́ ẹ ṣàánú mi búrẹ́dì ni mò ń jẹ mi ò fẹ́ kó há mi lọ́fun omi tí mo gbélẹ̀ ó ti dànù ẹjọ́ ẹ gbìyànjú ẹ ràn mí lọ́wọ́ ẹ bá mi bomi mi òun gbẹ́ngbẹ́ mi ọ̀rọ̀ mi ò lésì ah, mo di rédíò ọ̀rọ̀ mi ò lé sí i. àbí mi ò gbóhùn ẹsẹ̀ mo gbóhùn ẹsẹ̀ àbí àbẹ́yìn kọjá ni. Ah! ojú ni mo bá yà jà ní bàbá ìṣá ah! ẹ dúró ṣé mi ni mo kó bá yín ni a tún wá ń sọ ẹ ṣe kí ni kankan tóbìnrin náà bọkùnrin ni ẹ yá wèrè ni. Ah, ẹ má bínú mi ò mọ mi ò mọ. ní ayé yín àti láyé yín ẹ má fi kiri gbẹ mi mọ́ ẹ̀yin mọ̀ pé gbogbo ìjẹkújẹ yín nígbà yẹn èmi ni o ṣì kiri kan ṣì fi lágbájá ẹlẹ́rìí pẹ̀kún kiri ẹ̀yin ò mọ̀ pé àtúbọ̀tán yín nìyí ẹ̀yin atókùnmọ̀kọ amọ̀nà ọ̀run máa lọ ẹ̀yin ayé bàjẹ́ bàbá òtì yìí ẹ̀ àti wọn wí à ń sọ gbogbo ẹ̀ ẹ̀ ń wí gbogbo ẹ̀ ẹ̀ wọ́n á kú ni kẹ́ ẹ tún wá gbọ́ mi dáadáa kẹ́ ẹ fetí sílẹ̀ kẹ́ ẹ ṣàmì mo ṣe sọ fún yín ẹ gbọ́ ẹ ṣàmì abẹ ní ṣàmì bó bá mi kẹ́ ẹ dáhùn báwọn kẹ́ ẹ má dáhùn àbí kẹ́ ẹ ṣàmì yẹn ẹ wò ní orúkọ ah ní orúkọ Jésù ah àdúrà yín gùn ní orúkọ Jésù bàbá gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pọ̀ ọjọ́ ṣe alágbára láyé sọ̀rọ̀ ọ̀rọ̀ kì í bí àrá alágbára láyé rọrùn òfin ọlẹ́rán òun wò sí ọmọ adarí wọn. àṣòótọ́ ni pé ká kó ogún náírà ká fi rarú ká kó ẹgbàá ọ̀kẹ́. Okay? ká fi rayọ̀ ká wá kó ẹgbẹ̀tàlá owó owó iyebíye ká fi rè lùbọ́ torí ká bá a yó nítorí kébi mọ̀ pa wá àṣẹ kébi mọ̀ ni tó ká láyọ̀ ọkọ̀ ká wá láyọ̀ ọkọ̀ pé kébi ọmọ ni lọ́jọ́ alẹ́ nítorí ọjọ́ alẹ́ làgbà gbé alẹ́ là tó mọ̀ kúrò ah, àṣé lóòótọ́ lọ́rọ̀ àwọn àgbà tí wọ́n sọ pé bá a bá ń tìjọ lẹ́gbọ̀n ká mọ fúnná ha eré nítorí pé òjò lè kọ̀ tì òjò lè kọ̀ tì bójú bá wá kọ̀ tì ní ìgbíná là fi lè hàn. agbófinró àtàmòfin àtolórí ìlú gbogbo ẹni tó yẹ ká fẹ̀yìntì kọkàn wa ó lè balẹ̀ nínú gbogbo wọn lájọ parapọ̀ lájọ ń ṣiṣẹ́ láàrin. àtúbọ̀tán ń kọ́. Hmm. àrínúròdì àrí ìró àlà òdìgbà tí ń gbára alé tí ń gbára òkú ìwọ lọmọràn tí mo yún gbé nínú ìkaragun Olódùmarè ọ̀rọ̀ mi dọwọ́ rẹ̀ dákun dábọ̀ jẹ́ kí yáàyè ọmọ báyìí o wọ́n jẹ́ rí yà lọ́rùn náà torí mo mọ̀ pé iná là ń dá láyé iná ń bẹ lọ́run Elédùmarè jẹ́ ká ara àlùjọ náà wọ̀ ọ́. Where I go surely make it, how much yeah, you know he's in yeah yeah yeah yeah yeah yeah yeah. I want show me a real and call us all yeah, gravity gravity the right yeah yeah, yeah, yeah, yeah, yeah. No, no, no, no, no, no. Ìjẹ̀rọ òkè àgbà òkòkè àrùgbọ́. Ìdẹ̀ra kan mi nà, no, no, no, no. Mo ní sáfì dẹ̀rọ. na na na na na na. nìkà dáwọ́jọ́ ìjòyè nìkà fagùn ọba nìkà méjì wá ìjòyè nìkà dáwọ́dà na which way I go take it? Now which road I want passing? na na na na na na. says